adúgbò fún Allahu subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìjáde fún anábìyà Muhammad sallallahu alayhi wa sallam àlékún tẹ Allahu subhanahu wa ta'ala àlékún orí ajẹjẹ sáà rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kọba ń bá wọn sábẹ ànábì àtúntò àwọn tó wá wà lórí sallallahu alaihi wa sallam pẹ̀lú òdodo nítorí ọjọ́ ìgbéra ìyá mọ pẹ̀lú ẹ̀dá Allah subhanahu wa ta'ala lórí tí ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kejìlá nínú oṣù Ramadan ọdún one thousand four hundred forty two a máa tẹ̀síwájú lórí àlàyé wa tí a ń bá lọ nínú tafsiru al-Qur'an. sóra tó sóra sóra tuntun míì òun náà ni sóra tí a bọ̀ sí òun náà ni sóra tó zálzala sóra tó zálzala sóra yìí nínú àwọn sóra tó sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam nílùú Madina ni tí aya rẹ̀ ti jẹ́ aya mẹ́jọ ẹ̀rí súra yìí ọlọ́run bá rí jọlá ó sọ̀rọ̀ nípa ọjọ́ ìgbéjà ìkìyàmà kí làwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ síwájú ọjọ́ ìgbéjà ìkìyàmà àti kí ni yóò ṣẹlẹ̀ lọ́jọ́ ìgbéjà ìkìyàmà gangan níbi tí òǹkàlùkù tí wọ́n ti máa gba ẹ̀san iṣẹ́ tó ń kàlùkù bá ṣe yìí. بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله عليك لا صفوة أني ìdá zulzilatil ardu zilzalaha ọlọ́ọ̀bá àlejòlá ní nígbà tí wọ́n bá mi ilẹ̀ zilzalaha tí wọ́n mi ilẹ̀ náà ní ilẹ̀ tó ní mímì tó ní agbára ìdá zulzilatil ardu tí wọ́n mi ilẹ̀ tó di pé gbogbo àwọn nǹkan tí ń bẹ lé lẹ́lẹ̀ gbogbo ẹ̀ tó kí ni gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí lẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́. Kini ẹlẹ́bẹ̀rẹ̀ sí lanu látara latara mini mímì ọba àdìjọ lánàá kí wọ́n káwọn mọ̀lẹ́sà omi rẹ̀. irú eléyìí náà ló wà nínú suratul hajj níbẹ̀rẹ̀ suratul hajj nígbà tọ́lọ̀ ọba àdìjọ lánàá sọ̀rọ̀ nípa bí ọjọ́ ìbílẹ̀ àti àmọ́ òṣèré nígbà tí ayé bá parẹ́ báwo ni náà ti inna zalzalata sa'ati shay'un 'azim ọlọ́ọ̀bá àríkọ́lá ó ní yá onye ya ọlọ́ọ̀bá àríkọ́lá ní mo ìpè ọlọ́ọ̀bá àríkọ́lá tí máa ń pè àwọn èèyàn oríṣiríṣi ọ̀nà ọlọ́ọ̀bá àríkọ́lá máa ń pè yàn ọlọ́ọ̀bá àríkọ́lá dá ìpè àdáṣà fáwọn míì ìgbà míì wà tó yóò kó gbogbo yẹn papọ̀ ìgbà míì wà ọlọ́run bá àlejò ọlá yóò kó àwọn tí wọ́n jẹ́ alul kitab ya alul kitab ya alul kitab àmọ́ nínú alukur'an ìgbà míì wà ọlọ́run bá àlejò ló dá àwọn bani Isra'il ya bani Isra'il ọlọ́run bá àlejò ló pè wọ́n so irúfẹ́ báwọn ọlọ́run bá àlejò ọlá ti kí ni ó dá bani Isra'il lápè. ibòmí wà ọlọ́wọ́ bá àlejò ló pe àwọn mòmìnì yá ayyuhal ladhina amanu eléyìí náà pọ̀ nínú Al-Qur'an ìpè tí máa wá kó gbogbo èèyàn jọ pátápátá òun náà ní kíni òun náà ní yá ayyuhan nas irú ẹ̀ náà ló wá wà nínú súrà yìí tọ́lọ̀ bá lásán pé gbogbo rẹ̀ yẹn tí bá ti ń jẹ́ pátápátá òkun ọlọ́run ọba àlejò alápè àtẹni tó gbọ́lọ́ ń gbọ́ nu wa àtẹni tó gbọ́lọ́ ń gbọ́ àti tó jẹ́ alùkìtàd àti tó jẹ́ alùkìtàd àti tó jẹ́ bani Israel àtàwọn tó ọba àlejò gbogbo yẹn pátápátá àlejò tó gbogbo yẹn báwọn rí i pé àlejò yẹn sí. òun náà ni tó pa wo wa tó ti tú láti lórí gbogbo èèyàn. ẹ̀ríkò mi ọlọ́run àlejò ayé ayé an-nasu u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum. ìjọsìn fọlọ́ ọba àlejò ọláyìí àti kèfèrí àti mùsùlùmí gbogbo apátápátá náà ló ti kíni tó papọ̀. àmọ́ ibòmíì wà tó jẹ́ pé tọ́lọ́ ọba àlejò ọlá bá pé àwọn tí wọ́n nígbàgbọ́ ẹ̀rí pé tọ́lọ̀ ọba àlejò ló sọ fún wa kìí ṣe tí yóò wúlò fún gbogbo èèyàn lákòjú ọlọ́ọ̀ba àlejò lá yá ayyuhal ladhina amanu ẹ̀ yá ayyuhal ladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah ọlọ́ọ̀ba àlejò lá ní ẹ̀yìn tẹ́ gbọ́ ọlọ́ọ̀ba àlejò lá gbọ́ la tulhikum amwalukum wala awladukum ẹ má jẹ́ kí dúkìá tẹ́ ní àtàwọn ọmọ tẹ ẹ bí ẹ má jẹ kí wọn ká ìrújú bá yín kó o níbi ìrántí Ọlọ́run ọba àdìsí ọlá ẹ rí i pé tí yóò rántí Ọlọ́run òun náà lẹ tó bá jẹ mú mi ní. àwọn kèbèrè ní ti báyìí a ní pé wọn ká ẹni ká máa rántí Ọlọ́run fún kọ́kọ́ gbọ́ Ọlọ́run gbọ́ torí ọba tí yóò gbàgbọ́ bò lẹ́nu ti fẹ́ rántí ẹ̀ tó náà ló fà tó fi jẹ́ pé tá a bá ti ń rí àyọ̀

látara pé èèyàn ń tẹ̀lé gbogbo tọ́lọ̀ ọba àlejò alápàá aláṣẹ káṣí. wàhálà rásì awamirillahi subhanahu wa ta'ala ifraduhu bil ibada. èyí tó wá ga jù lórí gbogbo tọ́lọ̀ ọba àlejò alápàá láti kéèyàn máa ṣe òun náà ni kéèyàn máa ṣe kí ni kéèyàn mú ọlọ́wọ́ ọba àlejò aláṣọ kó máa jẹ́ tuntun. sọ ìdàrí àwọn tó jẹ́ kèfèrí nínú àwọn èèyàn ẹ wọ́n bùkátà sí ẹni tó jẹ́ mùmínì nínú àwọn èèyàn ayé wa náà ẹ àwọn náà mú káàtà gbọ́dọ̀ páyọ̀ ọlọ́run ọ̀nà wọn tó mú páyọ̀ ọlọ́run ọba àlejòlá òun náà ní kíni wọ́n máa jìnà sí ṣídíkù wọ́n máa jìnà sí ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ọba àwọn tọ́lọ̀ ọba ní ká jìnà sí wọ́n sì si ọlọ́run bá àlejò lónìí ìsẹ́kùlá yóò ní ẹ̀páyà Allah Yaani ọba tó jẹ́ pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ máa jọ́sìn fún. bọ̀ ibi yìí ọlọ́run bá àlejò lá ó ní ìsẹ́kùlọ̀ bá fún ẹ̀páyà olúwa yín nítorí pé ibi tàwíìdù rùbùbíyà gbogbo èèyàn pátápátá ló pàdé níbi tàwíìdù rùbùbíyà tóbi lórí àwọn ẹlẹ́bọ ẹ̀kọ́ lọ́ba àlejò ń fún anú man khalaqa as-samawati wal-ard la yaquluna Allah ọlọ́ọ̀bá àti pẹ̀lú àti ẹ bá béèrè lọ́wọ́ wọn pé ta ló dá sánmà ta ló dá lẹ́lẹ̀ ètò òwì náà ní pé Allah so àwọn kẹfẹ́rí yẹn àwọn ẹlẹ́bọ tọ́lọ̀ọ̀bá àti pẹ̀lú àti ànábì ìdè sí wọn ò ní pírọ́blẹ́mù nípa tawhid rububiyya wọ́n gbà pé ọlọ́ọ̀bá àti pẹ̀lú àná ni rọ́bù àwọn olúwa àwọn ọba tó dá ẹ àwọn tí wọ́n jọ́ amị nǹkan míì ọba lẹ́yìn ọlọ́wọ́ bá lẹ́kọ̀ọ́ láti ní sọ́mọ wí wọ́n á máa sọ pé innama na'buduhum li yuqarribuna ila Allahi zulfa. àjọ ti fún wọn torí ti wọn àjọ ti fún wọn fún mọ́ fún mọ́ àwọn wò kí ọlọ́wọ́n bá tóbi kọjá kí ọmọ wa segin ni kí ọmọ wọlé tọ̀ ọ lọ gàràgà agbọ́dọ̀ adébùkátà ká segin ni ká fi àwọn nǹkan ká sàtẹ̀gùn ṣe pé tú wọn àwọn làwọn fi dọ́dọ̀ ibi tí wọ́n ti ní bẹ́ẹ̀ ni bá tó tóbi òun tóun gan fúnra ẹ̀rọ yẹn rẹ̀ kó bá tó tóbi òun náà ló ní ká ولدعو الله أو ادعو الرحمن أيا ما تدعو فله الأسماء الحسنى ẹni tó gbogbo àwọn àyà yìí ọlọ́run bá àlejò ẹ wá rí ọlọ́run bá àlejò láwá ọba tó dá ọba tó ti àṣìkí ọba tó ti di ẹ̀gbọ́n ọba gbogbo tó bá kàn yín ní tó kù díẹ̀ káàtó ọwọ́ ọlọ́wọ́ bá lè fẹ́ lánàá tiwa ẹ wá páyà rẹ̀ kó o lẹ́sẹ̀ wá páyà rẹ̀ kó náà ní káyọ̀ máa tẹ̀ láti ẹ̀ rẹ̀ kẹ́ẹ̀sì máa jìnà sí àwọn kọ́kọ́ ọlọ́wọ́ bá lè fẹ́ lánàá ká jìnà sí ẹ̀rí ọlọ́wọ́ bá lè fẹ́ lánàá fi tẹ̀lé pé inna zalzalata sa'ati shay'un 'azim ọlọ́wọ́ bá lè fẹ́ lánàá dájúdájú mímì ẹ̀ mímì lẹ́lẹ̀ nígbà tí àsìkò bá tó ẹ̀ gbàtà tó lé ojú ọ̀gbìn àti àmọ̀ bá tó tọ́lọ́wọ́ bá lè fẹ́ lánàá tó ọlọ́run bá nìkẹ́ láti ṣe ikú ní àbíyàn nǹkan kan tó tóbi ni o ẹ má fojú kékeré wo o tí ọlọ́run bá nìkẹ́ ọlọ́ba ṣe tán ẹ tó ní ọjọ́ òbí dàrúkẹ́ àmàdé ní mímì sílẹ̀ ẹlẹ́ omi nǹkan tó lágbára ni ọlọ́run bá nìkẹ́ ọlọ́wà ní ìjẹ́ ìfìmọ̀ pé tó lágbára ni ọlọ́run bá nìkẹ́ ọlọ́ni yẹ́wò mọ̀tàrà òun àhá ọjọ́ tẹ́ máa rí ilẹ̀ ẹlẹ́ ìgbà sílẹ̀ bá mì yìí tẹ̀sán gbogbo ẹni tí ń fọ ọmọ lọ́yàn lọ́wọ́ yóò sì gbàgbé ọmọ tí ń fún lọ́yàn a bá dé ẹni tí ń ọmọ lọ́yàn lọ́wọ́ yóò sì gbàgbé ẹ a bá wà láyé sí ìyá jù náà nígbà tí lọ́wọ́ yóò ọmọ dà àìmọye bi tí ilé ti ń jó tí ọmọ máa ọmọ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa wá fà yóò sì rárá ọmọ ìyá ni ó sì wọ bẹ̀ yóò sì jóná káì kú bẹ̀ ìyá ni ó sì wọ bẹ̀ yóò sì kíni yóò sì jóná látara kíni látara ìfẹ́ ọmọ látara so ọlọ́run bá lè kọ́lá ní tòun tí kò ṣe rí bí a ti fẹ́ràn ọmọ rẹ̀ tó bí àánú ṣe ń bẹ láàrin ìyá àtọmọ tẹ̀dáàlù kúlù mọ̀rẹ́bí àti àmà àrùdọ̀ àti. gbogbo ẹni tí fún ọmọ lọ́yàn gbogbo tí kèé sèyàn nìkan àti ẹranko ẹ àti gbogbo tí máa fún ọmọ lọ́yàn pátápátá yóò segin ni yóò gbàgbé ìtì fún lọ́yàn. ọlọ́run àdìkẹ́lá ni wàtàdà òkúlù dáàtì hamlin hamlaha gbogbo tó lóyún sínú lásìkò tá à ń sọ yìí oyún ò oyún tó ti èyí tó ti tóbi èyí tí ò ti tóbi látara kíni látara mímilẹ̀ tọ́nà ọba àlejò láti kíni tí ó milẹ̀ látara péjọ fi dàtí àmọ̀tó. gbogbo tó ń bẹ gbogbo ẹ tó lóyún sínú ẹ gbogbo ẹ oyún ti máa wálẹ̀ ọlọ́run bá àlejò láwa ní wàtárọ̀ náà ṣàtúkàrọ̀ ó máa wá rí àwọn èèyàn tí wọ́n máa ṣe kíni wọ́n máa hún ríra wọ́n máa ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n máa hún ríra ọlọ́wọ́ bá àlejò ojú tí wọ́n máa fi wò wọ́n ni pé wọ́n hún ríra wà máa hun bí sùkàrà kìí ṣe pé wọ́n mutí ni wọ́n fi hún ríra kìí ṣe pé wọ́n fi wọ́n mutí ni wọ́n fi ń ta bélebèlè wàlákin na àdáàbà lọ́hùn ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ń ṣùgbọ́n o ìyá ọlọ́wọ́ bá àlejò ọlá ló lágbára débẹ̀ ẹ̀rù ìyá ọlọ́wọ́ bá àlejò ọlá ẹ̀ òun náà ló ṣe kíni òun náà ló lágbára ọlọ́wọ́n bá àlejò ọlá ó nígbà tẹ́lẹ̀ ìbá wá ṣẹlẹ̀ ìdáàzòlùsì láti ilẹ̀ azùzìlì zàlà ha nígbà tí wọ́n bá mílẹ̀ ọlọ́wọ́n bá àlejò ọlá ní kí ni wàá tẹ̀lé wàá kọ̀ọ̀jà ti ilẹ̀ ardu àkọọ̀là ha nígbà tí ilẹ̀ ẹlẹ̀ ti bá wọn mú àwọn àkọọ̀lù kí làwọn àkọọ̀lù òun náà ni àwọn nǹkan tó tóbi tó tóbi ti bẹ́ẹ̀ nú àwọn tó wò wọ́n ní kí ni àwọn àkọ́ọ̀l tí ń bẹnu lẹ́lẹ̀ tí ilẹ̀ ẹlẹ̀ ó máa pọ̀ jáde àwọn náà ní kí ni àwọn náà ní al-amwat al-amwat wal-qulub àwọn òkú ilẹ̀ ẹlẹ̀ ó máa ṣe kí ni ilẹ̀ ẹlẹ̀ ó máa pọ̀ wọ́n jáde wal-qulub àtàwọn kí ni àtàwọn sẹ́yọ̀ àwọn dúkìá àwọn pẹpẹ ọrọ̀ tí bẹnu lẹ́lẹ̀ gbogbo ẹ̀ ilẹ̀ ẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni ilẹ̀ ẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa pọ̀ jáde. bí ẹlẹ́yìn bá ti wọ́n ń pọ̀ jáde eléyìí àpẹẹrẹ ní ipe ọjọ́ òbí dàbí àmà ìdílé nínú àdìsí anábì sallallahu alaihi wasallam èyí tó wà nínú sọ̀rọ̀ mùsùlùmí anábì ní tó bá ti ipe ọjọ́ òbí dàbí àmà dé tó dúró mi lẹ́lẹ̀ gbogbo kan ti jáde nù lẹ́lẹ̀ àtàwọn nǹkan ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ nù lẹ́lẹ̀ anábì ní ẹni tí mo ti ẹni tí wọ́n gé lọ́wọ́ tó jalè yóò wá dúró báyìí mọ̀ wá wò báyìí pé a ah, ṣé tó ní sọ́ni gé mi lọ́wọ́ náà nì kí òwúlò má nì nítorí owó náà ṣe kíni tí wọ́n fi gé mi lọ́wọ́ ni. gbogbo àwọn tí wọ́n lálà sí ìgbésí ayé ara wọn nítorí ìta nítorí dúkìá ayé gbogbo wọn ni wọ́n máa ní gbogbo àwọn dúkìá àwọn tó máa wá ṣe kíni tí wọ́n á jáde tí òní wúlò mọ́. bá a ṣe polisi àbí ṣe kíni ẹni tó já okùn ẹbí ẹni tó já okùn ẹbí òun náà máa wá kábàámọ̀ báyìí pé a ṣe tó nítorí owó ẹlòmíì nítorí bọ́lọ̀ gbà sí rẹ̀ yóò sì ta kéde gbogbo ẹbí rẹ̀ yóò máa wá ní à àwọn ẹbí sọ̀rọ̀ bá ṣe kí nípa gbogbo bí gbogbo bí yóò ṣe wálẹ̀ ni wọ́n máa ṣe ẹlòmíì olówó kò ní bíbẹ̀ bí ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá àlejò ọlá bó ṣe so bó ṣe so àlámà yìí òun náà ni pé bẹ́ẹ̀ bá rí ṣe bó o bá lówó lọ́wọ́ ibi tó ti bẹ̀rẹ̀ òun náà ní kíni òun náà ní kó bẹ̀rẹ̀ láti àdá òbí rẹ̀ wọ́n á sọ̀rọ̀ bíi àtàwọn tó ṣe kíni àtàwọn tó súnmọ́ àwọn ẹbí nù ẹlòmíì àwọn ẹbí rẹ̀ ti ẹ̀ mọ̀kó níláárí ẹlòmíì àwọn ẹbí rẹ̀ ó fẹ́ máa gbọ́ fìrífìrí rẹ̀ ni wọ́n máa gbọ́ táwọn yóò máa ròyìn rẹ̀ láti tààrí yá alágbájá èèyàn ni o ọ̀dà wọn ló ti báyìí fún mi ló ti báyìí fún mi òfin ti báyìí bí ẹ̀. ẹlòmíì bá ń láti ìlú tó wà yóò wálé bí olùsíní yóò ní mọ́tò kò ní gbé wálé yóò sì láwọn aṣọ kan tí yóò ṣe láì náà òun náà ní wọ̀ wálé ṣe pé ẹ̀yin náà mọ̀ wò ó níwò pé tàánú tàánú yá ẹ̀rọ òdì gbàdúrà rẹ̀ náà ni ẹ̀yìn kan bá ti ta ọmọdé tó wà ní tọ́lọ̀ ti ṣe kí ni tọ́lọ̀ ti gbà láyé ẹ̀ máa wọ̀ pé à ah, tẹ̀lé náà lórí báyìí òkú tí ẹ̀ bá wá ní tó mú ọjọ́ pẹ̀ bí tí ò mú ọtí dáadáa sáwọn èèyàn tó bá jẹ́ ọ̀gbìn làlùkì àmà gbogbo ẹ̀ gbà sílẹ̀ bá wa ń kọ́ gbogbo ẹ̀ jáde ìgbà ọlọ́mọ ni yóò máa wá kékeré ọmọ ni yóò máa wá kábàámà yá nítorí tí òun fi kékeré nítorí tó òun fi da tó òun ha ilẹ̀ ẹlẹ́ yóò máa wá gbogbo àwọn nǹkan àwọn nǹkan tó wúwo tó wúwo ní pẹ̀lú lẹ́lẹ̀ ilẹ̀ lè máa pọ̀ jáde yóò máa pọ̀ àwọn èèyàn jáde yóò sì máa pọ̀ gbọ́ àwọn nǹkan tó ń pẹ́ẹ́lẹ̀ nínú ìjà jáde tí o wẹ́lẹ̀ bá tilẹ̀ sí ṣẹlẹ̀ eléyìí túmọ̀ pé kíni eléyìí túmọ̀ pé ìjọ òbílẹ̀ àlùkìyàmà ti dé nù. ìjọ òbílẹ̀ àlùkìyàmà bá ti wá dé kò sáà tún ṣe má kò sí pé

ilẹ̀ ilẹ̀ rí ogodo tọ́lọ̀ bá dìgbà wá dìgbà ní tọ́ba wá nà á tilẹ̀ bá wá nà wàá lùkọ́ ti bá bí ha wọ́tàkàlá gbogbo ní bẹ́ẹ̀nu lẹ́lẹ̀ pátápátá ilẹ̀ ilẹ̀ wà kọ̀ jáde wọ́tàkàlá ilẹ̀ ilẹ̀ wà dìgbà ní yóò wá wà ẹ̀ nǹkan kúnnù lẹ́lẹ̀ o gbogbo àwọn títí kú látọjọ́ ìlú ìdìbò náà wà látàrí àlejò Adam alayhi salam ni mo àwa ní jíjọ kan káwa rí pé àwọn nǹkan tó wà nù lẹ́lẹ̀ ẹ àwa rí pé ilẹ̀ wa ní àkójú ah, kó ọwọ́ pọ̀ síta gbogbo wọn bẹnu lẹ́lẹ̀ wọn ò sì dé kíni wọn ò sì sọnù nínú lẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátápátá tó bá jẹ́ ọ̀gbẹ́dà sí àmà òun náà ní kíni òun náà ní ilẹ̀ ló máa pọ̀ jáde ọlọ́run bá àdìsọ́ lá ní nígbà tí ilẹ̀ ẹ̀ lẹ́yìn bá wá ń ṣe kíni tí bá wá ń pọ̀ ogun tí bẹ́ẹ̀ wa qala al-insanu ma laha ọmọ nìyẹn máa wá sọ fún ilẹ̀ ẹlẹ̀ pé èsì ọ̀ ma laha ebi wọn náà ló ti dúró tẹ́lẹ̀ tá a dúró tá a máa ń tó máa mìíràn alẹ́ tẹ̀ ebi wọn náà ni gbogbo àwọn kan ti wà nù rẹ látijọ́ yìí ẹ nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ ọmọ wa ọmọ ìyọ́ máa sọ fúnlẹ̀ pé máa là kí ló tilẹ̀ lẹ̀ tilẹ̀ lẹ̀ fi fi lè báyìí. ọlọ́wọ́ bá àdìsẹ́lá wa ní yawma idin tuhaddisu akhbara